ọba tó ní ọpẹ́ yẹn. ọba tí ó ṣe àánú wa pẹ̀lú ìjẹun sójú ìnáwó ọrẹ ọlá owó ipò ìdí báyìí ní nígbà tó bá wọ lọ́wọ́ rẹ̀ ọlọ́mọdé wa. Àbúrò àyè ìlọ́jọ́ àyùbá tí bá lè wá sí ìlú máa láyé èyí rí lòlù èyí rí kejì náà nígbà tẹ̀sí ní jẹ́ láàbò tó lẹ́sẹ̀ kọ̀kọ́ àbá àti bá méjèèjì. dábàá ìdùnnú lò pẹ̀lú ọpẹ́ dábàá àdéhùn pẹ̀lú sùúrù. ṣùgbọ́n tó méjèèjì ò ní wá ẹ̀ gbàgbé ẹ̀ ààrẹ tó dá sí i. ṣùgbọ́n ìsìláàmù yọrọ̀ ìjà ti pàdé rẹ̀ ọlọ́kọ̀ wa dà wá bẹ́ẹ̀. من واجب وليلا فإنسان لديه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àbí dára báyìí. Thank you. Ẹ̀dá kò ọlọ́run sàánú wa ọ̀rọ̀ rẹ̀ yé wa.

Sáàmù yàtọ̀ tó wà láàrin méjèèjì, ìrìnlẹ̀ mọ́sọ̀dì rínà wà ní mọ́sọ̀dì ọ́pù, ìrìnlẹ̀ mọ́sọ̀dì rínà wà ní mọ́sọ̀dì ọ́pù. Sẹ́rí ẹ̀kọ́ kan ń bẹ ńlẹ̀ oníjà àkọ́kọ́ ọmọ lónìí. Sẹ́rí wípé sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí náà tàbí sí ìsàlẹ̀. Àbíkẹ́ sọ pé àwọn tí náà tàbí sí ìjọ̀wọ̀. Bí àwọn kan bá rí. They are kúrò tó mi bí àwọn ilé ọ̀gá tó dàbọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó gbé ṣe lè wọn o. mi rẹ̀ torí ẹ̀ náà ní ọ̀bá gbọ́ yóò ní ọ̀dọ̀ sí ṣe lè gbàgbọ́ ní yíyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí láti ta wà á rí tí wọ́n wà máa kọ̀ bá yà á kò sí wẹ̀ tí wọ́n bá tá bá dáadáa wà á padà mọ́ ní kí ìwé àyè bí èdè yàtọ̀ sí ìjẹ́ nìyẹn yorùbá ẹgbẹ́ mi yé wọ́n àti olú yóò rí bẹ̀sí ẹ̀ léṣe ìwà yà á kò lọ́dọ̀ tó ẹ̀ lọ́gbà bá ń bá rí ẹ̀ ẹ̀ ìjàpùsí yóò tọ́ bá rí yóò wà á kọ kùránì sí ọmọ lórí wáyà lóòmù tó bá rí ọmọ ẹbí ní hàn ìwáyà rẹ lọ́dọ̀ rẹ bó bá tiẹ̀ jẹ́ sí ń jẹ́bẹ̀ ìwáyà rẹ pọ̀ mọ́. tí wọ́n wá lọ sọ fún ìlú tó bá rí lórí àyà yìí wá rí sí ń sọ wípé ìnánílé ìnànìmọ̀sọ́gbẹ̀ sí ìnà wálé mọ̀sọ́gbẹ̀ kọ́ ìgbàkúsí sọ́ọ̀dẹ̀ nínú ìlú kẹsí ìríkà wàhá táwọn ilé ẹ̀kọ́ gbọ́dọ̀ kà ìlú kẹsí ìrí wàhá bẹ́ẹ̀ ìdílé yẹ àṣà àti lòkó sọ ní ẹ̀rí wàhá tó wà ní ìlú ìlú ìlú wàhá tó ilé ìrìn nígbà tí wọ́n ti lè zá àtàlù ṣàwá lè zá àtàlù ṣàwá ẹ wá ní pé ẹ bá wá pẹ̀lú ẹ̀ já àtàlẹ̀ ó lè lọ tó bá mọ̀ sí ìwáyà mi gbé wá bẹ́ẹ̀ ìwáyà mi ò dà. à èrò pa àgbẹ̀ mi yé. ṣé ìjọba mi sí ṣé ń gbà ní ọmọ tí mi á sí mù táwọn èèyàn mọ̀. tí wọ́n ń ṣí ẹni táwọn ẹni wá pálùkù ránì lọ́dọ̀ rẹ̀. torí pé àáfàá wa kejì àwọn àáfàá àdúgbò ti jẹun tó ń kó kò yẹ wọ́n ti jà ń kú kú torí bí kìí ṣe ṣe kọ̀ọ̀kan fàyè. Járe ohun wọn tí ń lọ wò kò jẹ́ káwọn èèyàn rí sí bí ẹni táwọn lọ gba ẹ̀kún ẹ̀sìn lọ́dọ̀ ìwádìí àánú lọ bá gbogbo ẹ̀sìn ẹ̀sìn. Gbígbajúmọ̀ tí ìwà yàtọ̀ gbajúmọ̀ lónìí àwọn òṣùmọ̀ àlè yìí náà ni àwọn tó ń torí wọn ya ìlàlù àti sáwọn àwọn tí wọ́n dá lẹ̀ àwọn náà wọ́n ṣàkárọ̀ lórí wa nítorí pé àti ìtàn ẹ máa mọ̀ wípé Ottoman Empire ni Ottoman Empire wọ́n rẹ̀ ní gbogbo Islamic world wọ́n rẹ̀ ní gbogbo Islamic world láàárín ìgbà yẹn onírìwáyà káàkiri ìtọ́gbàlejò Yorùbá gbẹ́mi yẹn.

فبالكوفة الغراء منهم ثلاثة الأداء وقد ذاك وقر رسلها وأما أبو بكر فعاصم اسمه وشعبة راوي المصاب دل مبرز عبدالله ارجع عبد الواقع في القرى يمشي واللي أفضل torí kí lẹ bá ń sọ ọ̀rọ̀ ìmọ̀ ayé rẹpọ̀ tẹ ẹ bá ń sọ màlùkọ àárín òjò ìtàrí tí ẹ bá ti wá kẹ́kọ̀ọ́ tó bá ń mọ̀ ń pa àtẹ̀rọ̀ à yóò rí kó wà yóò rí wáyà fi torí náà tó bá ń ka àwọn àṣàb rí sọ́wọ́ bá lè àlùbíbáyé tọ́láfọ̀lá aṣọ wàá rí i pé sọ́ọ̀bà ń lè mú wọn dáadáa pẹ̀lú àkúfà gbogbo wọn ìṣàkóso àkókò bẹ́ẹ̀ ó dájú kó lára àwọn oníṣòwò lọ. ẹ̀rọ yẹn káàdì ní kámọ́bà àmọ́ ṣìkẹ̀ fíìmù ṣùgbọ́n nítorí pé àwọn tíra yẹn ìyá tíra tẹ̀síìmù méjèèjì ni wọ́n sọ kómi wà fún mi pé ìpínlẹ̀ ìjọba ìjọ òun ìjọba ìjọba ní aásì ìjọba ti ní aásì ìjọba òun sọ́gbà ní lọ oṣù kọ̀ọ̀ká hapsù wọn. èrògbà àjọ mi ní ilé ìgbìmọ̀ yìí fún àìjámọ̀ ọ̀mọ̀ ní wọ́n máa fi ń pariwo mùtàkọ́jú nínú mùtà àhìrò ọ̀nẹ́sẹ̀sì. torí ilé ẹ̀kọ́ ẹnìkẹ́ta lè dì ní pé ó dà àwọn mùtàkọ́jú ìmọ̀ náà rọ́ọ̀rì ọ̀yọ̀ nígbà ah, tí ní ìwáyà àìsíra àhánsì tó ha nìkan ha ọ̀sọ̀ báwo mo tàkọ́ jù mọ́nà tí mọ́nà lónìí ṣẹlẹ̀ gbọ́dọ̀ gbé wa nígbà tí wọ́n mú sọmarí sọ ha àtọ́jú. ó ti pọ̀rọ́ọ̀rù táwọn afá bá wá lẹ́yìn bá wà lórí rẹ̀ làálù ìgbà yẹn ni wọ́n tó di ọ́tọ́dọ̀. torí pé wọ́n ti ṣe ìṣẹ̀kọ́rọ́ gbogbo táwọn ará wájú wọ́n ti

àwọn àkáàrù olóòdà lọ́wọ́ ẹ̀lò ẹ̀rí ti ní ìgbàdí òdòdó. Ní ìlú ìgbà yà òun. Sọ́lé sọ pé ọ̀rọ̀ àwọn da akọ̀ jẹ́ ẹ̀mọ́ ẹ̀. Àwọn àkáàrù tẹ̀ sọ fún ẹgbẹ́ sọmọ káà fà yẹ ọ̀gbẹ́ni. Èyí lè wá Àkáàrù tẹ̀ ní ìgbà ti nínú síra àwọn. wàhálà wà o wàhálà wà nínú o ẹ mọ bí tí wọn lọ fún bíi ní àyíkú àkọọbù èmi lè jáde wà láti lọ ìdá rẹ láti gbé sílẹ̀ tí àwa bí mo fi kúrò àǹdí èrògbò àgbọn mi yé tí ó bá rí sí àwọn àáfàá yẹn bá fẹ́ẹ̀ sí ẹnìkan tó nínú àáfàá tó síwájú bí ìtàn táwọn ti mọ̀ nípa àwọn sáláàbù tó gbé ẹ̀yẹn lọ ní ìrọ̀wọ́ ọjọ́ ọ̀gá tí mo sọ yìí wọ́n ń rọ̀ díẹ̀ nítorí wọ́n sọ wípé nǹkan tó sọ yẹn. bẹ́ẹ̀ni bóyá ẹjọ́ ìpínlẹ̀ èkó bóyá àwọn ọjọ́ ìtàn bóyá àwọn ọmọ. ṣé Albani alẹ́ ọ̀ṣọ́ tó lọ wọ́n ní àwọn ibi tí wọ́n ti lè kọ́ tọ́ àṣẹ Muhammadu náà Buhari tọ́pọ̀ yìí ti ọ̀rọ̀ àti agbáyé ìdáyọ̀ ìdáyọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú tàbí wọ́n láwọn ń fa ìdí ṣírì wà lè pé wọ́n ń bèèrè sí àdéhùn tí wọ́n lálàáfíà fún àwọn síra wọn. Mo bá láyé lè pé tí wọ́n lè bá àwọn èèyàn ní àdéhùn tí wọ́n lálàáfíà. Kẹ̀kẹ́ ti fi jákèjá wọlé. Ilé bá ní ní kàgbá ló bá kàn kọ́ àǹkan ní ìdí wọ́n ń sọ. Ìdí wọ́n sọ pé èrí òsì pé nǹkan yẹ tàbí kọ́ pé èrí tí wọ́n gbé ara lé kò lálàáfíà ní ìlọ́sí ẹjẹ́ ti pọ́ǹtì ẹ̀ wà kí ní pé ṣe pé ẹni tó sọ kì í ṣe àpá kódà ẹ máa rí bòmí iṣẹ́ àìṣòkò làlùbáná rẹ̀ fọ́tò lọ tí wọ́n ti bí wọ́n tí wọ́n máa ń sọ wípé ẹ máa fi iṣẹ́ kò sáà ní òkè níyàwó ṣe Muhammadu àpapọ̀ yàtọ̀ nítorí eléyìí onímọ̀ onímọ̀ lè yíba eléyìí láwọn bíbá yìí láwọn bíbá yìí kódà àyè tó ṣe rẹ́dùn mọ́tò àlùbáná bọ̀bọ̀ tí ìbá ṣe léṣe èyí láti mọ̀ tán. torí bá ṣe wá léṣe ẹlòmíì ló mọ̀ pé àbẹ̀rẹ̀ lọ gbàǹgé ìdí ìmọ̀ gbà wà fún ẹ̀kí ṣe mẹ́. ṣé ìbọn tó bá ṣe ìyẹn mọ àwọn institute yìí dáadáa tó ẹsẹ̀ léṣe yóò mọ ètò bí bá pé àyẹ̀. yóò dẹ̀ wọ́n tó ṣe wọ́n kàn kọ̀ àwọn ìṣe bẹ́ẹ̀ àwọn pọ̀ dáadáa bí ẹgbàmọ̀ àrí ìtọ́rí kò lálàáfíà ọmọ àrùn ìdáhùn náà ṣe ìdàgbé ìṣẹ̀lẹ̀ ẹ̀ dáhùn ọmọ àlẹ́ ọmọ àbẹ́ mọ̀ ẹ̀ka ọmọ àdáda àti ìṣẹ̀lẹ̀ ọ̀gá ilé méjì náà ìṣẹ̀lẹ̀ dáhùn náà

yorùbá la yẹn ń tọ́ mọ ọ̀rọ̀ àfa tó ń sọ wàjíyáda tó wá sọ pé ń tọ́ àfa yẹn sọ kò lọ yorùbá la yẹn tó ń sọ pé ó ti mọ nǹkan ní ìtóbi sọ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wá sọ pé wọ́n sọ pé kò lọ ó pọ̀ ní ìfẹ́ lọ́sọ̀ mí rè bàlá tó ń jẹ kí n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó àdéhùn ìdílé ayé mi àwọn tí wọ́n sọ àwọn àkókò ìwà kó lọ́dọ̀ dúró ẹ̀ máa ń gbà ìwé kan dàbà kan náà ni ìwé ti gbé dàbà kan náà pẹ̀lú àwọn bí ẹ̀dín ẹ̀ dàbà kan náà pẹ̀lú lórí ìmọ̀ yẹpẹrẹ ara rẹ̀ ìgbà tó wọn ṣe pọ̀ ìgbà rẹ̀ ìgbà afẹ́jọ́gbọ̀ máa gbé ẹ̀rọ bá ti tán fóònù nìkan àwọn ọdún kan tí ìyàtọ̀ máa rí náà wọ́n mọ̀ gbé wá fún ìwà ni ọ̀gbẹ́ wọn gbọ́ kọ́dà ilé ìjẹ́ ìlú jẹ́ ìfẹ́ wò fẹ́ wọ́n gbé wá ó jẹ́ bí wá ṣe kan nìkan ìfẹ́ fẹ́ lọ́ọ̀tì ìfẹ́ fẹ́ wà yóò dáa lọ́jọ́ ìrọ́lẹ̀ yìí lọ́dún tó ń pẹ́ di ti ó bẹ̀ fún lọ́kọ́ náà fi jẹ́ ìgbé yẹn wá mọ́ bá ìdí ọ̀rọ̀ bá bábá ìfẹ́ àjùlọ búlọ́ọ̀kù ni ìgbà àwọn tẹ́ ń bẹ iná ìlàjú mẹ́rin tó ń lọ ìgbà àwọn yẹn dàrú dé ọlọ́run sànù wa o tó lọ́jà sọ kù bí tẹ̀sán àwọn tó kú bí tẹ̀sí tọ́ba wá rí sí ọ̀rà tẹ̀sí tọ́ba ti tú ẹyọ ọ̀tún tí wọ́n pé nípa lọ́sẹ̀ tó ti dùn ún tàbí tọ́ba ti ń tútọ̀ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ pé wọ́n ah, sọ̀rọ̀ àwọn ìfẹ̀sí ìnáwó ṣe tẹ̀sí rẹ̀ ni àbí olùwárà sọ́ọ́bà ìnáwó ṣe tẹ̀sí rẹ̀ ni. ìmọ̀ bẹ́ẹ̀ àrọ̀ ni ìwé wa. iná ni mo sọ di ìpínà ìpínlẹ̀ mo ṣùgbọ́n nítorí pé ta àti sọ́ọ̀dì ń jẹ́ ń jáde ó súnmọ́ra wọn ọba ti tọ́ àbọ̀mí sọ̀rọ̀ lọ́wọ́ di iná ni mo sọ di dájúdájú àwọn tí ń ṣe sàárà lọ́kùnrin. والمصدقات أدعو فيك سارة لوني ìtumọ̀ ìpínlẹ̀ yìí. Ìrọ̀ aláìjẹ̀bi ilẹ̀ ni mo sọ di ìhìnà wá ní mo sọ di ọ́ọ̀tù àwọn tí wọ́n da ohun tá mú wá kúrò tó sọ ìdápọ̀ pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ alákùnrin Tá bá wò dáadáa, ṣé ìrẹ́wà méjèèjì tó bá àwọn lọ? Ìrọ̀wọ́ yẹn jẹ́ ìtumọ̀. Ṣé ìtumọ̀ ìyẹn tó bá àwọn lọ? Àbí àwọn àtúmọ̀ yìí ṣe ìtumọ̀ síra wọn? Tó túmọ̀ sí pé káwọ̀ yìí pé ṣé ọ̀rọ̀ ẹni tó gba nǹkan lódodo àti ọ̀rọ̀ ẹni tó ti sàárà, òun ló wá bá ilé ìmọ̀dù ìmọ̀ bóyá ní tí mo ń sọ yìí ṣé tí mo ń sára ti sọ̀yẹ̀ sóyún wa máa àpéjú ẹ̀ tí mo ń sọ yìí máàlìkì ìyàwó yíwò màlìkì ìyàwó yíwò ṣé tí mo bá wọn méjèèjì ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra ṣùgbọ́n wọ́n bára wọn lọ ọba ọjọ́ ẹ̀sìn ẹni tó ṣe pé òun ló ní ọjọ́ ẹ̀sìn. Tọ́lá yóò lè fi ẹ mọ̀ wípé gbogbo ẹni ọba ti jọba máa ń ní ìtàn. Torí yóò lè fi ń jọba nínú ṣùgbọ́n kì í fi gbẹ tó ní ìtàn lọ́ba. Torí ẹni àrùn ẹ̀kọ́ ìwọ náà ní ìtàn o, oníbìlà, onígbò. Ebi náà lábàáyá wo ní o, lórí èyí tí mo wọ̀ yìí, èmi ló lé lé. Tọ́lá yóò lè fi obi di tèmi ó lè jẹ́ lómi ìlọ́rùn ó lè jẹ́ lómi ìlọ́rùn àwọn aráàlú gan sáàbì rà ọba na tèmi èyí èmi náà lè tẹ̀ ìgbọ́n yìí sọba tó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ pọ̀ ẹ̀rọ tí ẹ̀rọ tí ó Yorùbá àwọn ọba máa ń gbẹ́sẹ̀ ní ìtàn láàyè ọba ló ní gbogbo obìnrin tí ọba lè gbẹ́sẹ̀ ní ilé ńlẹ̀ yorùbá wa yóò lè fi àìlẹ́yẹ ọba wọ́n á ní ọba ba lórí gbogbo nǹkan níjọ ìlú rẹ̀ wọ́n bá ba lórí bí ọ̀yọ́ ba lórí ẹ̀yìn ìpìlẹ̀ wọn ní òkú sí wọ́n bá lórí ilẹ̀ wọ́n gbèrú ẹ̀ wọ́n bá ba lórí lórí olómi àwọn ìfọ́n ẹgbẹ́ lómi wọ́n bá ní dáadáa lọ́dẹ̀ wọn. ẹ̀ sáré bá kú òjì bẹ́ẹ̀ wọ́n bá ba lórí dúkìá ọba tó ń bẹ lábẹ́rẹ́ kàrí ìdúgbẹ̀lẹ́wọ̀n ibẹ̀ ń bẹ̀ ẹ ti jù ú bẹ̀ kóró. ṣùgbọ́n ọba kan lọ́wọ́ ọba tó ní gbogbo nǹkan òun ní nǹkan ó tún ní ìjọba yorùbá láyé rẹ ṣe ẹni tí kìlá àdúgbò yìí ti kúra wọn bá. now báwo ni inal musọ́jì sínú àti inal musọ́jì sínú ti bára wọn. tí ilé èèyàn bá kúrú yóò wà ní fìtàrí bí ìṣòro àárín ìṣòro àárín lórí pé bá wo bẹ̀yẹ ìtọ́nà ọ̀bẹ sọ ń bẹ̀ sílẹ̀ ní ìtọ́jú kiri àti ìtọ́jú kọ́ọ̀tù nítorí pé tó wá ń wájú ẹ̀ wà á tọrọ bò lọ́ha lọ́rọ̀ lọ́rọ̀ ìjà yóò lè lo àláyé pẹ̀lú ìyá. ìmọ̀ bóyá ẹjọ́ tí sọ yé tí ilé èèyàn bá kúrò pé ẹni gba àwọn ìjọba tó ẹ̀rìn láwùjọ bẹ́ẹ̀ láyé ìmọ̀ títí lọ́fà ọ̀ àti àìmọ̀ wọn ara ẹni àti kí èèyàn ti máa sọ̀rọ̀ tán tó tó mọ̀ pé ohun tó ń sọ kò bá mu olóògbé pẹ̀lá rẹ̀ láàfà gbogbo ayé àti pé a máa wá gbogbo ọ̀nà tó fi justify ìtọ́sọ tí ọ̀la là nítorí ọ̀pọ̀lọpọ̀ lọ ìjọba àwọn yóò sọ̀rọ̀ tó káyọ̀ ló tó yẹ sí wọn ìyá ìgbìlẹ̀ ti tọ́ sọ̀rọ̀ bí ẹnìkan lè fẹ́ ọmọ ọmọ ilé ìmọ̀ wúlò wà tí wọ́n kàrà sọ́wọ́ sọ́wọ́ àbẹ́rẹ́ ni wọn láì lójú ìmọ̀ síwájú ní tó lọ tán. Ah. ọmọ oṣù bí èsì mo rò pé àlàyé ìdí fọ́nà mo ti gbà tẹ́lẹ̀ ah, ah, irọ́ lélẹ̀ yìí irọ́ lélẹ̀ yìí. lẹ́yìn ìrẹ́ mi jẹ́ ìgbàlódé pé ẹni máa ní dẹ́gbà wá lọ́ta ó mẹ́rin wá fún ọ̀gá tó sọ rọ́pò ní màá ṣírò sí wọn. ìyẹn mo tó gbọ́ tó tó yàgò rẹ̀ gbàdọ̀ mọ̀gbọ̀n mi nínú àásìrì báwo. bí wọ́n fẹ́ yẹ̀ sí màá ṣírò. rọ́pò nínú ìfẹ́ màá ṣírò bẹ̀rẹ̀. ṣé àásìrò ò ní ti wọ̀ mọ́ni tó kúrò ọjọ́ bíi ẹ̀sìn àwọn àdúgbò tí màá ṣírò fáwọn àwọn àbá àjù. kí ọ̀rẹ́ yẹ̀ sí àwọn àjọ. àásìrò bẹ̀rẹ̀ ló lè jẹ́ sí sí yẹn. oúnjẹ bá oúnjẹ oúnjẹ ìlú oúnjẹ oúnjẹ àwọn tó pọ̀ fẹ́ máa yí ju bá náà tàbí ká ní àwọn èèyàn kẹsẹ̀ kan jọjọ gbé kí ọmọ lu ọkọ lóde fún ilẹ̀ tó bá ti tó ti di di èsì lọ mọ́ àṣírí rẹ láti láti láti rí pé ìdá kan wú. wọ́n ní àtòkò bẹ́ẹ̀ jẹ́ ẹni tó sọ wípé tẹ́lẹ̀ yẹn sọ ọ̀kọ́rẹ́ tẹ́lẹ̀ tó kò bá àtẹnu wọn gbàgbé sọ. èyí tí wọ́n sọ fún wọn lọ́wọ́ sọ pé kọ̀kọ́rẹ́ déédéé tí wọ́n ní kọ̀kọ́rẹ́ ju ní pàǹdù bàbá tó sọ̀rọ̀ rẹ̀ fa ìmọ̀ bóyá ẹgbẹ́ mi yé àlàyé ilé tí wọ́n sọ pé ọ̀rọ̀ tí ìgbìmọ̀ àbọ̀ wá bí yóò lọ wọ́n ọ̀dọ́ àwọn tí ìmọ̀ ń ni bàbá náà ní àlàyé wọn lórúkọ ìdáhùn ní ìgbàgbọ́yà tí wọ́n sọ yẹn yé wa. àlàyé tó ń ṣe ibi báyìí báyìí báyìí ní èdè tó lè jẹrí ọ̀rọ̀ báwọn ilé ibi bí àlàyé yẹn ó ń láyé àlàyé bàbá ó ní àlàyé àwọn ọmọ rẹ̀ tọ́kọ́ ní àwọn nǹkan yẹn dàrẹ́kì. ní àti wá ní àlàyé àjọyé ìṣòkò mọ́. ọlọ́run làwa o ọlọ́run làwa o. àlá ó dà pé kẹ́rí lẹ́sìn pẹ̀lú bójú ọdún Ramadan ti dé bóyá ìyọ̀kan méjì bá ti dùn wọn. Yorùbá bójú ọjọ́ ti rí ó yẹ kí kéré ìpínlẹ̀ kí láti lọ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ wọ́n tàbí ìtò ara. Ẹ̀la yẹn náà ṣe ẹ́ ẹ́ olóró olóró lọ́dà kí òun ní iwájú rẹ̀ báyìí. ìta wà sí ti jọ́mọ̀ ìjọ ẹjọ́ ẹ̀ṣẹ́ báyìí lọ́wọ́ pé ń gbàgbà wá ṣe nǹkan ìṣẹ̀mọ̀ sí ilé wọn sí ẹjọ́ àdúgbò ti lọ kí láti fẹ́ tú àwọn eléyìí. àákọ̀ máa tú ẹ̀ ẹ̀dá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ rẹ̀ ìdùgbà lónìí àákọ̀ ti rí àpẹ ọ̀fun. ìnáyìí sọ̀gbìn sí náà ẹ̀dá fún ẹgbẹ́ mi rí dáadáa o dájúdájú àwọn tí tọrẹ lórí àwọn tí tọrọ o ètò ń tọrọ yàtọ̀ fẹ́ tí ń tọrẹ o kí ni yàtọ̀ ẹnì kan ń gbà ẹnì kan fún ìrìn o lára ìrìn jẹ kí ni kí ń gbà gan ń bẹ̀bẹ̀ fún un torí ẹni mọ̀ fún un ó ń bèrè fún un ẹni tí ó ń tọrọ ó ṣe bá ara rẹ̀. ẹni tí ń ta ọrẹ ọrẹ ń ta kò lẹni tí ń bóyàn ní tó náwó jáde. mo rò pàdé ayé mi pé wọn àgbẹ̀ pé tí mo ẹ lọ́wọ́ rẹ̀ rárá o tí mo tọrọ lọ́wọ́ rẹ̀ rẹ̀. bí wàá jẹ́ yorùbá yorùbá ẹni náà pa mí ẹ̀dẹ̀kẹ́ mi ní yorùbá tán ìgbẹ́ náà àgbà àwọn náà ẹni pé ọlọ́mọba ti rárá fẹ́ lọ ọlọ́mọdé sọ yóò dàbí yóò dàbá kan nínú ẹgbẹ́ lẹ́yìn ìdáwọ́ àgbọ̀n níbi tó. ìrìnà ni mo sọ̀gbìn nínà dájúdájú gbogbo àwọn fẹ́rẹ́fẹ́rẹ́ ọkùnrin wáyé púpọ̀ sí ọ́ọ́sì àti àwọn tọrẹ tọrẹ lórí àwọn tí wọ́n ń pàṣọ dákọ̀ tí wọ́n ń ṣe sọ́dá kan. Yorùbá dọ́nu yé. Tá a bá wá ní nínà ní mùsọ́jì ìyínà wá ní mùsọ́jì ọ̀tún. Àwọn tí wọ́n gbá ń tà nábì mú wá lókùtọ̀. Tí wọ́n sì tún gbà ìtọ́nà wọn bá fi hàn ìlú ìtọ́ bí ìtọ́jú náà wà lóbi tó ṣáájú kẹ̀kẹ́ tó mẹ́lẹ̀ kẹ̀kẹ́. èèyàn tí wọ́n ti wá lóṣù ní kí ìyẹn jẹjẹ lọ́dọ̀ wọn bá gbà lérò tó ní ọ̀rọ̀ tọ̀rọ̀ bí náà àkọ́jọ́ ní àṣà ní sọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ yẹn di tọ́tọ́lọ́jì. bí ìwọ̀ wẹ́ àti mò ń sọ yìí. tó ìbáraẹni náà ni mo sọ́ọ̀dì wọ́n mú sọ́jẹ̀ ọ̀dù tó tó wá ní wàá kọ̀rọ̀ ọdún lọ́hà àwọn pàákọ́rọ̀ tó náà wọ́n kọ́sán tàṣà rẹ̀ sílùú tó rẹ̀ tí wọ́n ní tó ń yọ́nà ọ̀bà lówó àti tí yàrá ti ní kí káàkiri ló èké lóbi jẹ́ káàkiri ló fún ìgbàdo tó fà jù bọ́n mọ́ kàn sọ ìmáàlù fún ẹni tí àgbọ̀nyẹ̀ rẹ̀ bá ṣe sọ́la ìrìnjẹ́ kẹ́ẹ̀rí tàṣọ́gbókù tàṣọ́gbó tàwa àdìsí nígbà díẹ̀ wà lọ́ọ̀yì ọ̀rọ̀rùn fẹ́mi tí ìbá bí wọ́n nílẹ̀ jẹ́. ọ̀rọ̀rùn ẹgbẹ́ ọjọ́ yorùbá o ilé onílówó kò ṣe pàtó. bí ẹ bá fa irun nínú ilé rẹ̀ bí ẹ bá tú bí ẹ ń dúró ó ń dúró lọ ọkàn ní ìdè onímọ̀ sí ẹ̀jẹ̀ nílẹ̀ jáde ń dànù. òun sọ̀rọ̀ náà tẹ bá wá rí ẹni tó lè náwó títọ́ lọ tí kì í wéyìn ẹgbàdé wípé àwọn àdéhùn tí ó ti gbọ́pà lẹ́bi sọ ló kó láyà tẹ̀síkù oore àti ládàtà lẹ́bi sọ mọ́ nínáró owó bẹ́ẹ̀ ló kó láyà. ẹ̀rọ adúlọ̀ owó tó kọ̀ mọ́ṣáláṣí kí ẹ̀ tó yọ ní owó ẹ̀ wọ́n lọ́ọ̀ ìpè bá ní fi owó dáadáa ẹ̀rọ ìdàgbà ara wa ni tí ẹ bá ní ìgbé owó dáadáa kò ní yọ bàkà ò tí ẹ bá ní ìgbé owó dáadáa kò ní lọ àjò ten million ten million yẹn tí bá fi rán business láàrin ọdún kan ìdí ẹni onírúurú ètò ìpínlẹ̀ ti fi ń lọ ah, eight point five nine million ten million àti wàá dáàbò lọ́wọ́ ìgbẹ́ méjì ọ̀hún ló sọ́ọ́ wọ́n àwọn ajá ayé ẹ̀rọ wọ́n máa fi wọ́n lọ ìbẹ́ tí ó bá rẹ̀ ń tọ́gbọ́ wá kówó òun lẹ̀ wà lọ́ọ̀hì mímọ́ ní ìdílé nìkan láyà rẹ̀ ìgbàgbọ́ wípé ó là nẹ́bi sọ báyìí lọ́rọ̀ bá láyé òjò pé ànẹ́bi sọ báyìí tí ẹni ọba ṣe irú ládá báyìí wà kan tí èèbá ṣe bẹ́ẹ̀ ní ṣe ìmọ̀ bóyá tí mo sọ ilé wa bí ọ̀rọ̀ nínú owó ti wá rí ni tó wá mọ̀ pé ọ̀rọ̀ à ń lọ sí fàájì à ń kọ́ ni àtọ̀rọ̀ tó tó wá wà bọ̀ pé pé pé owó ìṣèlú fẹ́ lórí ìjọba lọ sí jẹun. àbí ẹ̀rọ àtọ̀ ọ̀rọ̀ àtọ̀ sí pé pé owó ìṣèlú fẹ́ lórí ìjọba lọ sí jẹun lórí ayé rẹ̀. bẹ́ẹ̀ nàìjíríà kọ́ ẹnìkan ò lè ṣí àyàfi ní títẹ̀ sí ní kò bá ti débì kan lẹ́yìn nígbàgbọ́ fi àdínkù abùdàdà ìbùnú dàdà ẹ̀sìn mẹ́sìn náà nígbà mẹ́bí sọ fún mi pé ìpínlẹ̀ yìí gba ọ̀pọ̀ nínú àlìjẹ́nà ó ló mú tó fi lọ́ra ìpínlẹ̀ yẹn lẹ́yìn pẹ̀lú mo tìrà. Jọ̀hárà méjèèjì wọn àlàyé jọ̀hárà méjèèjì dàrí torí jọ̀hárà méjì náà di àyà méjì. Jọ̀hárà méjèèjì ni mo pé wọ́n kọ̀rẹ́tì tó bá dorí kẹrọ àméjì bí àyà méjì lẹ ìmọ̀ ọ̀rọ̀ àti ìmọ̀ sọ̀rọ̀ bí àyà méjì tó wọ́n àlàyé ìkan sọ ìpìlẹ̀ tí mòyàn lè náwó ìkan sọ pàtàkì nínáwó ìmọ̀ ọ̀rọ̀ àti ìmọ̀ yẹn wà èyí tí bí ibi máa ń fa kí èèyàn lè náwó lójú ọ̀nà ọlọ́run torí ìgbàgbọ́ wípé wọ́n ti lọ́lọ́wọ́ ọbọ̀wò dìbò tẹ̀síkù rẹ fún ànínẹ́bí sọlọ́wọ́ àti pé n tó mú wá pé àdéhùn tó lọ́lọ́wọ́ bá ṣe pẹ̀lú wa ní ọdún ìwé rẹ̀. bẹ́ẹ̀ bá wá ní iṣẹ́ tí wọ́n á ń yan olówó àkùwà àkọ́rọ̀ tó ń lọ hà ọ̀rọ̀ ń ṣàgbà náà. wọ́n tó wá yá ọlọ́rọ̀ ọba lọ́wọ́ ibi ìrìn sọ̀rọ̀ ń pọ̀ lórí ẹ̀ torí ọ̀dà tí wọ́n sọ̀rọ̀ tó rẹ̀ láìpẹ́ ẹlẹgbọ́n ṣé ìdí wọn tí èèyàn lọ́wọ́ ọba lọ́wọ́ kọ́ mi ṣé báyìí ná owó báyìí ọlọ́run ló yá ṣé dákọ̀ ọba yá ní ìtàn yóò gbà padà ó jìnà sí jẹ́ nísìn tá a bá ti ná sójú ọ̀nà lọ a ti ní ẹ̀tọ́ ọpọlọ́wọ́ bì ra àyà bí ẹni ọyá ni lọ́wọ́ tí ìgbà nǹkan ẹ̀ padà lọ́lọ́wọ́ bá fi ń yẹ àìsí eléyìí táwa náà náà kò dé o àgbà nǹkan wa padà ìgbà wa bùkátà tó nǹkan òun náà ní kí kọ́ńtù yọ jẹ́ àṣà ibi tí wàá là wà. àwọn èèyàn náwó púpọ̀ wọ́n sì wó náà. ẹ bọ̀ wò ee ee iná làbí na káfàárù yóò lè na ní àṣojú àǹtàbí ìlà pàṣẹ yóò na tó mọ̀ tàkùn náà lẹ́yìn ìdásílẹ̀ ọ̀tá tó mọ̀ yóò wúra bò wọ́n na káfàárù ìlà ṣàkọ́wà kàkàrí. Wọ́n káyà dání.

ثم دمر عليه الذين كفروا ìjọwọ́ ilé tí wọ́n fẹ́ ti pọ̀ bí ọ̀nà lọ́rọ̀ ọlọ́ni wà ní mú wọ́n bí wọ́n mọ̀ ní ọba wọ́n mọ̀ náà lọ́rọ̀ ṣùgbọ́n tó mọ̀ tàkùn ní àlẹ́ àbámọ̀ ní ìgbẹ̀yìn nílẹ̀ yóò wó làbó rẹ̀ pẹ̀lú gbogbo tí wọ́n lọ́wọ́ náà ẹ̀ kò borí wọn. wọ́n lábí ilẹ̀ sàṣàrú ìlà àjà àyìnàmọ̀ ilẹ̀ sàṣàrú ọba báyìí gbogbo bẹ́ẹ̀ náà inú náà wọ́n fún abàjá. àwọn náà lọ́wọ́ nígbà tí wọ́n ń ná lójú ara wọn àwọn náà rúbá wọn ṣe ìdarí wọn. ìyẹn ló ọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo mọ̀lúbí àwọn olóòtú ni yóò tó ìbájọ ó sì gbé owó ńláńlá rẹ̀ ìpọ̀lọpọ̀ àwọn ilé tí mo gbígbà jẹ rí pápọ̀ àpapọ̀ àyẹn àwọn olóòtú náà ló ń kódà ẹlòmíín tó lówó tán ó lóun fẹ́ dá ẹbí àwọn owó tí wọ́n fi ń ṣe é bí òbí wọ́n ní tó ń gbé kalẹ̀ Ṣáàtà ọ̀rọ̀ náà náà dérì. Ẹ àwọn ayé àìjà abọ́ méjì. Ó wà kọ́ wọ́n lọ sí kàmọ́. Láìláì. Àwọn olóṣèlú náà ní ojú kìí pínrín. Láìjà abọ́ méjì. Èmi ò káńsílẹ̀ mi láyé ní ìdílé náà kọ́ lọ Èmi ò méjì. méjì. kọ́ mi ti pé èyí mi kọ́kọ́ mi sí ọlọ́gbọ́dẹ lágbára jí bí láì sábẹ́ méjì ní wàá sí kódò kódò kódò kódò kódò kódò mà wá sí. ẹgbẹ́ bá kọ́ láì sèlé ìyọ̀bọ̀ para rẹ̀ eléyìí tó burú ni kótó wá jẹ́ pẹ́rẹ́ sọ̀wọ́ alátó kiri táwa máa rí pákéjì. lọ́wọ́ sànù wa àwọn tó ń ṣèlú lọ́wọ́ lọ́wọ́ sọ́wọ́ àwọn ẹ̀ ṣùgbọ́n ń ṣìdọ́rọ̀ owó kókó wa wà ní láìsí bá tó nìkan yìí. olùdọ́badé olórí olùdọ́badé rẹ̀. olùdọ́badé ní ìwọlé ẹ̀jẹ̀ ara ìgbà kiri kẹ̀kẹ́ ẹ̀mú káàkiri ẹ̀rọ ájìmọ̀. lẹ́yìn ìgbésẹ̀ ni wọ́n bá rọ̀mọ́dọ́nù sọ́ọ́. àyàfi kí ètò òkúrú ẹ̀ ń sì tún bọ̀ ẹ̀ tó ń bọ̀ báyìí ìmọ̀dọ́nù ọdún yóò dùn rẹ̀ ọlọ́run yóò dùn wọn. ẹ dákun bí ènìyàn ti lọ ń yá ọlọ́wọ́ bá lówó lọ́nà tó dà. dání ọ̀ràn àlọ́ ọdún ọba ah agbóná ìbọ̀dí kọjá. ìgbọ́n lọ́wọ́ bá ń pàtà àmà ẹ̀ ń lọ ìkíláàsì. ìkíláàsì gbogbo tó ọba lọ́sọ́jú ọ̀lọ́lọ́ tí ọba tí ìkíláàsì ibẹ̀ òkú ti fẹ́ tẹ̀. ànádànù ni ànádànù. ìgbẹ́ máa lọ́tọ̀ ayé ló kọ́ ọ́. láàánú ní ìjọba ń kó. tó bá lọ wọ́n tọ́sí rí mọ́ ìjẹ̀sí buhari fẹ́ gbé ọ̀rọ̀ bàtà wà ní ìṣèlú ọ̀nà tó bí aya wọ́n fi kí ibi wàá kọ̀rọ̀ dúró lọ́hà kọ́ńdọ̀ àti ó wà mẹ àbí ti wà mẹ. olóyún tí yorùbá mi náà ta àkọ tá àkọ tó wọ ilé ìtọ́jú náà là á di ìlú ìlú ọmọ kankan ń tẹ̀lé mi jù wáyé ìjọba wà lójà mo máa ń sọ. èyí sí ìlàgbára adémọ nílé ìyọ ọ̀tọ̀dà ìlú bí kì í tó wà. ìyẹn ọtí ojú ọ̀dà tó. bẹ́ẹ̀ ṣe ìdílé máa ń bẹ̀rù ní bíà ẹ̀rù ìyàwó ọjọ́ ìgbà tó pé pẹ̀lú tó bá wù wá. ẹ̀rí pọ̀tọ̀ báyìí jẹ́ ìgbélé ti pọ̀tọ̀ ní sọ. wọ́n láyé mi sí bàbá sì fẹ́ ní kẹ́líbà na á sọ na kí ni wà àwọn ọ̀láyà o ọlọ́run ó sì dáadáa fún wa. ó yẹ ká kẹ́lọ́ sí àwọn bẹ̀yẹn kò sáàyè lùbẹ́ wà ní wà ní wà ní na ọlọ́run ní àjèké ní rẹ̀ káfọ̀. Ìrọ̀ àtọ́nà bọ́dọ̀ na fún yẹn lẹ, ibi tọ́nà ló dájú. Aṣáájú tó fún ọ. Ẹyọ kan wọn aṣọ́jú mẹ́wàá. Látòrí mẹ́wàá aṣọ́jú sẹ́wọ̀n kan. Ọlọ́run wà láfún àjẹrò òun. Ọlọ́run ní ẹ̀sán ẹ̀sán. sọ tó dáa ìsọ tó dáa títí wọn gbé ìṣòro lọ́dọ̀ Ọlọ́run ẹ̀san alápàálí tó ń bẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kọ fún wa ní ó fi wá sùn yẹn náà ọjọ́ ti lọ rí o ní ìjọ tá a pẹ tó Ọlọ́run bá kọ́kọ́ wá sùn yẹn náà ìjẹ káyọ ti mọ bẹ̀rẹ̀ ó dáa tó bá kọ ọ̀rọ̀ nígbà tó kúrà yìí tó kúrà wọn tó dúró dáa jù lórí tá a bá ti bẹ̀rẹ̀ ọmọdé ńlá á fẹ́ bẹ̀rẹ̀ jíjù lọ́wọ́ dẹ́nu àti ìfàṣẹ. هذا وصلى الله على